bàbá ẹ bá ń sálámù sáwọn ará lé. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. bàbá kí là ń pè ní tọ́jú òbí gan-an pàánà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala ashrafil mursalin muhammad sallallahu alayhi wa sallam. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم adúpẹ́ fún ọlọ́run àṣàlátù pọ̀ fún àdé Muhammad tá a lè dùn tán torí ń tẹ́ ẹbí mi ó bà mí lẹ́rù tí bá máa sọ bí nǹkan yẹn ti bà mí lẹ́rù ó lágbára púpọ̀ ẹ̀rù wá bà mí pé ńgbà tẹ́ gbé mi wá sórí ètò yìí láì fi gbogbo ara sọ fún mi tányányán ntẹ sọ fún mi kí n máa ṣe rèé ẹ̀yin náà mọ̀ pé ẹ fi gbogbo ara sọ fún mi bí n ti ń débi náà ní n ti máa ṣe náà ni mo sì gba báyìí ròmìnà lẹ́fi rí báyìí lọ́wọ́ mi ó yẹ jẹ́ máa sọ pé ntóbi máa rí lára ọmọ ni ọlọ́run nìkan ló lè bá yanjú ọ̀rọ̀ òbí hmm. ọlọ́run nìkan lágbára rẹ̀ ká tí ó bá yanjú lórí ọ̀rọ̀ òbí torí tá a bá tẹnubọ̀ tán agbára ẹni tó pè á gan lè mọ̀ kà mọ́ pé sẹ́mi gan ṣètò báyìí. Allah hmm. ah ọ̀rọ̀ tó tó lágbára ni o ẹ̀rù á máa bà mí gẹ́gẹ́ bí mo ti sọ wípé ń bà mí lẹ́rù kó jẹ́ sí pé ẹ wá pè mí kí wọ́n á sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ sóbì àwọn kan mọ̀ mí débi wípé wọ́n mọ̀ wípé lẹ́mìí tí mo dúró yìí gan wọ́n mọ̀ pé ah ìyá mi. wọ́n mọ̀ pé mi fi ṣeré torí pé mi ti má jòkó máa lé mi àbẹ̀fẹ́ omo oníyà ò mebi àṣẹ ọmọ oníyà ni ò mebi ìyá ni kì í fẹ́ kéèyàn ó kú hmm. ṣùgbọ́n gbogbo wíwò títí ọlọ́mọdé aṣáájú ìyálẹ̀ mọ̀ wí hmm. ṣùgbọ́n yóò mọ̀ tún wá sọ fún yín wípé ọlọ́run náà mọ̀jẹ̀yìn náà ò ṣáájú òun hmm. ẹ̀yin ò wá ní ọlọ́run dákun jẹ́ ká gbẹ̀yìn ìyá wa. ṣe tẹ́ bá gbẹ̀yìn ìyá yín ẹ̀yin ṣàdúrà kí ìyàwó kú ìyá ń ṣàdúrà kẹ́yìn òye sàárọ̀ gbọ́n dá síbẹ̀ hmm. ọ̀rọ̀ ńlá ni alukurani wá pè wá ṣàkíyèsí lórí ẹ̀ tó bá yẹ pé báwọn ẹ̀yà ṣe rí nìyí ọlọ́run gangan wá dá sọ́rọ̀ ọ̀yá ó wá ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní wàhábùdúláà wàlá tuṣiriku bí ṣe àrùn wọn bí wàlídé ní ìsánán ìmọ̀ yẹ̀bùlùgánà ìdákàlìkì bárọ̀ àádùmọ̀ àòkìlà ọmọ à ń kéwú bọ̀ mo padà sínú àyà mi ni alukurhani ní wàbùdúlà ẹ máa sin èmi ọlọ́run ọlọ́run lẹ́ni tó tọ́ ká máa sìn ó wá ní ṣùgbọ́n wàlá tó ṣíríkú bí i iṣẹ́ ẹ má fi nǹkan míì kún mi n tó dùn ọlọ́run jù ní kéèyàn fi nǹkan míì kún kẹ́kí ọlọ́run tán kẹ́tún wá kí nǹkan míì kẹ́kí ọlọ́run tán kẹ́kí nǹkan míì á máa dùn ọlọ́run ṣùgbọ́n bó ti wá ń dùn ọlọ́run tó yẹn bó ti ń dùn ọlọ́run tó ẹnìkan wá ń bẹ téèyàn lè kí téèyàn lè kí tí ò wá ní dùn ọlọ́run ìyẹn nìkan ló jáyà ó dáyà jẹ mí náà kí wàá ní ẹni náà kí ni nǹkan náà ta ló ń tàn òun náà ni alùwàlìdà Allah àwọn ìyá wa àti bàbá wa ti mọ àwọn bínibíni méjèèjì ọlọ́run wa ni wọ́n bí ní wàlìdẹ́ ní ìsáná ìyá rẹ àti bàbá rẹ ó ní ìsáná rárá o tọ́ bá ti mọ̀ mí tán tí mo ti tọ́jú rẹ tí mo ti ṣe dáadáa fún ọ bílí wà ní rẹ ní ìsànà àwọn méjèèjì tó bí ọ ọ gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ láíláí ọ gbọ́dọ̀ fà wọn òbí rẹ méjèèjì sílẹ̀. alhamdulilayi. ọlọ́run ní sí súrọ́tìlì ìsìráhì ọlọ́run ní kọ̀dárọ̀ búkà ó ní mo ti dájọ́ pa ẹjọ́ tí mo dá tí mo ti yanjú hmm. tó yẹ pé ti kọ̀dárọ̀ búkà ẹjọ́ tọ́lọ́run ti dá àbí adájọ́ ayé náà àmọ́ adájọ́ hmm tó jẹ́ adájọ́ àgbà tán yányán yóò wá adájọ́ ẹ wá ní ó tún dá ó ti dá tán nù ọlọ́run ni èmi tí mo dá gbogbo yín mo dá tán wọn yìí sì ìṣẹ́jọ́ dá. Allah Allah ta'budu ìyá ẹ ní sẹlómi mọ́. wàmà umiru illa liya'budullaha mukhlisina lahu ddina hunafa ó ní mo pè é kẹ́ wá sìn mí láyé ni ọlọ́run ti kí wa pé ẹ̀sìn mi o ó wá ṣe tán wá padà níbẹ̀ wọ́n ní wábìlì wálìdé ní ìsánẹ̀ ó wá ní ìyá wábìlì wálìdé ní ìsánẹ̀ ìyá tó bí i bàbá tó bí i ìsánẹ̀ bẹ́ẹ̀ ti fáìn tẹ́ ẹ ṣe rí hmm. agbára ìyá àti bàbá tó bí i bọ́lá ń bá lòun dá sí kọ̀sọ̀ kalẹ̀ àwọn méjèèjì tó jẹ́rọ̀ sùúlù yín nù ẹ̀ lápá ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ fíìtì ẹjẹ́ ni téèyàn lè máa wò tí ó máa bóbìnrin ó bá sọ pé ah ah bẹ́lẹ̀ yóò bá jọkọ̀ mi a sì já lè mi. Hmm. ẹ̀yin nìkan lẹ́yìn mọ̀ pé tó ọlọ́ni mo gbójúlé ń wò gbọ́dọ̀ ṣe ń wò gbọ́dọ̀ wọ ara nù ń wò gbọ́dọ̀ wà kíwà. wọ́n bìlì wáàlì jẹ́ ní ìsáná ẹ dáadáa sí ìyá àti bàbá yín ìmọ̀ yẹ̀bùlù gánà ìdákàlìkì bára àdùnmá àókìlà àwùmá. ni wípé ẹnìkan nínú àwọn méjèèjì ó lè jẹ́ ìyá ni ó lè jẹ́ bàbá ni ọ wá padà di arúgbó mọ́ ọ lọ́wọ́ hmm. ìyá rẹ̀ ti di arúgbó àbí ká sọ wípé bàbá rẹ̀ ló padà di arúgbó ó di arúgbó mọ́ ọ lọ́wọ́ bàlá takùnláwùmá òfin hmm. kò sí arúgbó ti padà di ọmọ kékeré ah, ẹ gbọ́n tí mo wí dáadáa ni arúgbó ọmọ kékeré gbogbo ń tarúgbó mọ̀ ṣe kò ní jọ tí ó jẹ́ tó tó tó jọ tèèyàn gangan mọ́ kò ní jọ ti sànmọ́rí mọ́ hmm. yóò ti wá di tọmọ eke. látàkùn láhùnmá òfin tásìkò ń bá dé má sọ pé wọn ò mọ̀ ṣe mọ́. Allah. Mami ah irú rọ́bìsì wo ni mami wá ń ṣe má rẹ̀ ń yàgbẹ́ ah di táìmù tó ọmọ kò nù. Hmm. látàkùn láhùnmá òfin ولا تنهرهما وقل لهما قولا كريما لا تقل لهما اف má ní màá mi eh. ẹ ṣe wá rọ́bìṣì báyìí. kí ló wá ṣe tẹ́ ẹ wá ń ṣe yánmayànmá. báwo lè ṣe wá ń ṣe yánmayànmá báyìí. bàbá bàbá. ọ̀n rọ́bìṣì má mi ẹ̀. <laughs> ọlọ́run o mọ́sàjà rí i pé ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run aláìlá ìlọ́lọ́ ọgbẹ́ ẹni tí <laughs> a máa fa wa ò tí ì kú nǹkan lẹ̀ a máa dókè lọ́hùn nísìnyí bàtà bá máa padà dé bàbá ò máa ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.